Baba, kó ní fún ọmọ kó ní fún ọlọ́run ẹ̀mí mímọ́. ọmọ ìgbàlà ké hallelujah ó kéré fún ọlọ́run wa ọmọ ìgbàlà hallelujah fún ẹni tí ọlọ́run fún ní orí ọ̀fẹ́. láti rí ọjọ́ ìsinmi àkọ́kọ́ nínú oṣù tuntun pariwo hallelujah. Welcome to this Sunday service. Join us as we sing this Sunday to worship our Lord. We're going to sing some Zion hymns to give glory and honor and adoration to our Lord Jesus Christ. ọba mímọ́ ológo dídán ìwọ ni ọlọ́run mi mo tọ̀ ọ́ wá ṣàánú fún mi má jẹ́ kí èṣù rí mi mú. Yeah. lóore mo ti ṣe náà mo ti ṣe mo pa fọ̀ nínú ẹ̀ṣẹ̀ mo. méjì ṣe ọkàn mi torí ẹ̀ṣẹ̀ tí mo dá iye méjì ń ṣe ọkàn mi o iye méjì ṣe ọkàn mi torí ẹ̀ṣẹ̀ tí mo dá torí ẹ̀ṣẹ̀ tí. Monroe. Fell wà mo fẹ́ kí o lọ nínú àdúrà máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run alàyè ọba tó dá ọ sí ọba tó ní ọ tó ní ẹ̀mí rẹ ọlọ́run tí kò jẹ́ kí o ṣọ̀fọ̀ ọlọ́run tó mú ọ kírọ̀sì ládà wọnú oṣù tuntun kì í ṣe ipá rẹ kì í ṣe agbára rẹ kì í ṣe ìmòye rẹ kì í ṣe mímọ̀ ṣe rẹ olúwa ló ṣe é. bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ ó yẹ mọ́ lọ́n sọ di àdúrà olúwa ọlọ́run alààyè àgbẹ̀yìntà àṣeyín lọ́ba àyìnyín lógo àfúnyín ní gbogbogbò adá gbogbogbò padà sí ọ̀dọ̀ yín nítorí gbogbogbò ni ó yẹ yín ọmọ ọlọ́run má dákẹ́ níbi tó wà yẹ ò lánàá rẹ kí o sọ ò bá máa sọ ò bá máa dúpẹ́ àìsáyà thirty eight eighteen sọ̀rọ̀ ó ní nítorí bó ti kò lè yàn ọ́ òkú kò lè fiyìn fún ọ àwọn tó sọ̀kalẹ̀ lọ sí ipò kú onírètí òtítọ́ rẹ ó ní alàyè alàyè ni yóò máa yàn án bí mo ti ṣe lónìí yìí dáfídì tẹ̀síwájú ní psalm thirty lórí kẹsàn-án nísàlẹ̀ díẹ̀ ó ní èrè kí ló ń bẹ nínú ẹ̀jẹ̀ mi gbà tí mo bá lọ sínú ìwò òkú mi yóò há lè yàn bí erùpẹ̀ há lè ké ó sànà erùpẹ̀ há lè yàn bí torí pé ó jẹ́ àlàyé ọkàn lánàá rẹ kí o bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ olúwa ó ṣeun olúwa ó ṣeun olúwa ó ṣeun máa gbàdúrà máa gbàdúrà máa gbàdúrà máa gbàdúrà ooo oh, jehova ṣeun bàbá. a sọ yẹn ó ní iyèméjì ń ṣe ọkàn mi torí ẹ̀ṣẹ̀ tí mo dá dáríjì mi jésù mímọ́ fi ẹ̀jẹ̀ mímọ́ rẹ wẹ̀ mí gbọ́ mi dáadáa ó mọ̀ bí ẹlẹ́ṣẹ̀ ni ọ́ a ó sọ fún ọlọ́run báyìí gbogbo ẹ̀ṣẹ̀ àìṣedédé mi olúwa mo sáwọ́nù rẹ lọ fi ẹ̀jẹ̀ rẹ parẹ́ dáríjì mi gbogbo ẹ̀ṣẹ̀ níbi ọ̀rọ̀ níbi ìwàsí níbi iṣẹ́ olùgbà dáríjì ó yá máa sọ̀rọ̀ máa sọ̀rọ̀ máa sọ̀rọ̀. dáríjì èmi Abero gbàdúrà olúwa rọ̀jò ẹ̀mí mímọ́ rẹ sí àárín wa láàárọ̀ yìí gbogbo ẹ̀dá tó ń gbóhùn mi ẹ̀mí ìtọ́ni jacob bẹ̀rẹ̀ sí ní darí ayé wa ẹ̀mí tí mú ní ṣe ohun tó tọ́ ẹ̀mí tí kì í ṣe àṣìṣe ẹ̀mí aláṣẹ pé olúwa gbé bàbá ọyá máa gbàdúrà. Àtọ́jú mi. Yeah. gba ìṣẹ́gun jẹ́ kí n gba òmìnira ayé mi kó di ọ̀tun máa bá ọlọ́run sọ̀rọ̀ máa bá ọlọ́run sọ̀rọ̀ máa bá ọlọ́run sọ̀rọ̀ máa bá ọlọ́run sọ̀rọ̀ mú àdúrà náà lọ sí òpin jésù olúwa wa alágbára ní Síónì àṣeyín lọ́ba ọlọ́run ayọ̀ wa. Amen. Amen. Amen olúwa gba ọpẹ́ olúwa gba yìí bàbá akọ́rajọ láàárọ̀ yìí sí iwájú yín gẹ́gẹ́ bí ọmọ gẹ́gẹ́ bí ìṣe wa ní ọ̀sọ̀ọ̀sẹ̀ àdúgbò pé mú wa la oṣù tó kọjá kọjá abọ́ sí oṣù tuntun Sunday àkọ́kọ́ rèé torí pé a farahàn níwájú yín olúwa dá wa láre ó sọ olúwa dá wa láre alágbára dá wa láre ya èsì wa sí mímọ́ ọ̀rọ̀ tí a ó sọ ètè tó máa sọ etí tó máa gbọ́ ọlọ́run sọ di mímọ́ ẹ la ọ̀rọ̀ yín wa ògo ni forúkọ yín jésù olúwa wa ọ̀rọ̀ rẹ ló gbà mí là ọ̀rọ̀ rẹ. lówó mi sá kan ṣoṣo tí kò pé méjì ọba àwọn ọba àríró àlá ọ̀rẹ́ àìrí olódá ayé olódá ọ̀run adúpẹ́ pé ẹ ń jẹ́ ọlọ́run wa ní ìgbà gbogbo ipò yóò yí padà ògo ni fún orúkọ yín lókè ọ̀run. ọ̀rọ̀ wa ní àárọ̀ yìí kò ní pọ̀ a bá wa sọ̀rọ̀ lórí topic èyí tí a pinlẹ̀ ní àná ní good morning jesus mysteries of wrong location mysteries of wrong location what is location location is a particular place or position where one is situated ibi tí ènìyàn dúró sí ibi tí ènìyàn wà àbí ibi tí ènìyàn gbé at a particular point in time. That place is your location. Sometimes you can be in a place that you don't even know the address. You can go on your phone via WhatsApp, you share your location with somebody. Ẹni tó dẹ̀ share pẹ̀lú yẹn tó bá máa wo location yẹn ó máa drive through GPS ó máa drive débi tó wà. So your location is very vital in life. Now you have to begin to check your life after this sermon and ask yourself some vital questions. Am I in the right location? You cannot be everywhere as a child of God. It is not everywhere like Mama Maria. You can only be in places where God wants you to be at a particular point in time. o ní láti máa kíyèsí ọ̀nà rẹ o ní láti máa tọ́ ìpasẹ̀ ọ̀nà rẹ ẹ̀mí ọlọ́run ní láti máa darí rẹ o ò lè dá ìrìn àjò rẹ rìn ọjọ́ tó o bá ti dá ìrìn àjò rẹ rìn láì jẹ́ pé ẹ̀mí mímọ́ darí rẹ kò sí ìgbà tí ènìyàn ò ní ṣubú sínú ìdẹ̀kùn your location can determine your allocations your location will determine your placement. Your location will determine your friends. Your location will determine your enemies. Your location will determine the kind of association that you are keeping. And believe me, you, your association can build your life. At the same time, your association can mar your life. Your location is very important because it determines everything that will be happening around you hallelujah níbo ni location tí ìwọ wà báyìí ìjẹ́ ọlọ́run ló fi ọ́ síbi tó wà bó sọ ní àná nípa ti ádámù ní genesis three olúwa dá ádámù sínú ọgbà ọlọ́run fún ádámù ní instruction ọlọ́run sì fi àmì ẹ̀rù sí ní ara gbogbo ẹranko lórí ádámù tí ó ń sá gbogbo ẹranko lórí ádámù tó ń bẹ̀rù níwọ̀n ìgbà tí ádámù bá ti dúró sí location tí ọ̀run fún olúwa wá sọ fún pé wo igi tó wà lọ́hùn yẹn igi ìyè ni o igi mímọ́ rere àti búburú ẹ ò gbọ́dọ̀ dé location yẹn o ẹ ò gbọ́dọ̀ fọwọ́ kàn án ẹ ò gbọ́dọ̀ jẹ mbẹ̀. Abraham was restricted in a particular location around the Garden of Eden. But the moment tí Ádámù kúrò ní location tí ọ̀run fi sí nípasẹ̀ ohun ìyàwó ó dé ìdí igi náà wọ́n fi ọwọ́ kàn án wọ́n sì jẹ nínú èso rẹ̀ the moment tó change location yẹn ó ohun tó ṣẹlẹ̀ ojú ẹ̀ là wọ́n wá rí pé àwọn wà ní ìhòòhò wọ́n wá lọ gán ewé ọ̀pọ̀tọ́ wọ́n wá ṣe bàǹtẹ́ fún ara wọn. wọ́n sì gbóhùn Olúwa Ọlọ́run láìpẹ́ sí olúwa wò wọ́n láti gps tọ̀run binoculars ẹ̀mí mímọ́ ó sọ fún olúwa pé ádámù ti kúrò ní location tó fi sí ọlọ́run wá wò láti ọ̀run wá yes. ó rìn nínú ọgbà ní ìtura ọjọ́ olúwa sọ̀kalẹ̀ wá sínú ọgbà ní ìtura ọjọ́ ádámù àti aya rẹ̀ sì fi ara wọn. ádámù wá kúrò ní location tí ọlọ́run fi sí gbogbo ó ti kúrò ní location tí ọlọ́run fi sí ó ti lọ ṣe àṣemáṣe kò wá lè padà sí ipò rẹ̀ mọ́ ó wá lọ fi ara pamọ́ sí inú igbó mìíràn ó sáré díẹ̀. olúwa ọlọ́run sì kọ sí ádámù. olúwa kọ sí ádámù. ó sì wí fún pé. ádámù. níbo ni mo wà. ẹni tó ń gbọ́ mi mo béèrè béèrè lọ́wọ́ rẹ báyìí mo nígbàgbọ́ níbo ló wà ọmọ ọlọ́run níbo ló wà ọmọ jésù níbo ló wà lókẹ́sàn wo ló wà tó ti gbọ́ ọ̀rọ̀ mi láàárọ̀ yìí ṣé ilé ọtí ló wà ṣé ilé fàájì ló wà ṣé hòtẹ́ẹ̀ ló wà kí ni ó ń ṣe lọ́wọ́lọ́wọ́ tí ó ń gbọ́ ọ̀rọ̀ yìí àkókò yìí àkókò ọlọ́run wa ni location wo ló bá ọ ádámù níbo ló wà ádámù sọ wípé mo gbọ́ ohùn rẹ ohùn tó ti gbọ́ tẹ́lẹ̀ tó wà friendly ó di ohùn tí ó gbọ́ tó bẹ̀rù ó ní mo gbọ́ rẹ nínú ọgbà ẹ̀rù sì bà mí mo fi ara pamọ́ torí pé mo wà ní òhò ara ọ̀rẹ́ ìjẹ́ location tó wà kò ti já ọ sí ìhòòhò báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló wọ aṣọ ṣùgbọ́n nínú ẹ̀mí wọ́n wà ní ìhòòhò wọ́n wà ní ìhòòhò nítorí pé location wọn ó ti influence ayé wọn location tí wọ́n bá ara wọn ó ti yí ìgbé ayé wọn padà location tí wọ́n wà ó ti mú wọn wọ inú ẹ̀ṣẹ̀ what location are you kàwé díẹ̀. ó sì wí pé. yes. ta ni ó wí fún ọ pé ìwọ wà ní òòrùn. ta ló wí fún ọ pé ìwọ wà ní òòrùn ọlọ́run ti mọ̀ ìwọ àjẹ nínú igi nì tí mo pa láṣẹ pé ìwọ kò gbọdọ̀ jẹ. ọkùnrin náà sì wí pé obìnrin tí wọ́n fi pẹ̀lú mi òun yóò fún mi nínú èso náà. The moment you try to change your location before God, the moment you try to play wise before your Creator, the moment you deviate from His instructions, you are going to find yourself in trouble. God knows where you are. He knows the turbulence you are facing. He knows the tribulations you are facing. He knows your temptation. He knows that your environment, it is very, very easy to fall into sin and temptation. That is why he gave us the Lord's Prayer. Lead us not into temptations, but deliver us from all evil. You are supposed to be reading that every day. But a lot of Christians have forgotten. We know you are in America, there's a lot of distraction. Let me tell you, the judgment of those living here and those living in the village is the same. If you read the book of Revelation, chapter 2, there was something there. Revelation chapter 2, let us look at verse 12 um, or 13. Revelation chapter 2. Yes, yes. Nǹkan ni ẹni tí ó ní idà mímọ́ olójú méjì. Ẹni tó ní idà mímọ́ olójú méjì sọ wípé. Mímọ̀ iṣẹ́ rẹ. Èmi location là ń sọ nípa ẹ̀. Ọlọ́run mọ̀ iṣẹ́ ẹ Location tó wà yẹn, Ọlọ́run mọ̀ ohun tó ń ṣe bẹ̀. Olúwa ní èmi mọ̀ iṣẹ́ rẹ àti ibi tí ìwọ gbé that means mo mọ̀ location tó wà yes. Àti ibi tí ìwọ ń gbé dúró bẹ̀ àní ibi tí ìtẹ́ sátani wà. So God knows that you are living in the midst of temptation. Omo. but the moment you deviate from God's instruction to a location that God has not sent you, you'll find yourself in trouble. And that was what got Adam in trouble. ọmọ Adamu náà òun náà tún ṣàṣe ní chapter four ní verse nine náà Cain ó kúrò ní location ó mú àbúrò ẹ̀ wọnú gbó lọ ó lọ pa ọlọ́run tún béèrè question tó béèrè lọ́wọ́ bàbá ó padà béèrè ní ọwọ́ Cain ní Genesis chapter four ní verse nine ọlọ́run sọ̀kalẹ̀ wá olúwa wí fún Cain pé níbo ni abẹ́lẹ̀ arákùnrin rẹ wà níbo ni abẹ́lẹ̀ arákùnrin rẹ wà ó ní èmi kò mọ̀ òtítọ́ èmi á ṣe olùtọ́jú arákùnrin mi bí ọlọ́run wá sọ fún ọ ní ohun ẹ̀jẹ̀ arákùnrin rẹ ó ń kígbe pè mí. láti inú where are you are you in the right location or a wrong location I'm speaking on wrong location let us check the book of Jonah chapter one and see the story of that wonderful prophet called Jonah. The Lord actually sent him on an errand. But guess what? Jonah tried to run away.

àwa wípé. dìde lọ sí Nínéfè. gbọ́ mi ọlọ́run ló instruct pé kó change location lọ sí Nínéfè. ìlú ńlá ni ìlú ńlá ni. kí o sì kígbe sí i. nítorí ìwà búburú wọn kò gòkè wá ìwájú mi. yes yes. ṣùgbọ́n Jónà dìde. gbọ́ mi ṣùgbọ́n Jónà dìde. láti sá lọ sí Tásìsì. ṣé Tásìsì lolúwa rán ọlọ́run ní máa lọ Nínéfè ọ̀nà báyìí ṣùgbọ́n Jónà dìde ó kọrí sí. Si ọ̀nà báyìí tá a sì sí níbo ni wọ́n kọrí sí láàárọ̀ sunday olúwa ní rántí ọjọ́ ìsinmi láti yà sinmi níbo ló kọrí sí ibo ló dojú ayé rẹ kọ báyìí ọ̀rọ̀ ayé ẹ o rò pé wọn nìkan ló lè dá darí rẹ bí ọlọ́run kò bá darí ayé ẹ sátani á darí ẹ ọ̀gá méjì ló wà láyé tó lè darí ìrìn àjò sátani á ṣepá láti darí ìrìn àjò ọlọ́run á dẹ̀ ṣepá láti darí ìrìn àjò sátani ní agídí ó lè lo gbogbo ọgbọ́n àti gbogbo ipá ọlọ́run kì í ṣagídí kò dẹ̀ kí n fi ipá mú ènìyàn make a choice kí ló kà ó ó lọ wọ ọkọ̀ mìíràn kúrò níwájú olúwa. lọ sí tásìsì ó fẹ́ sá kúrò níwájú olúwa ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọlọ́run ni ó ti di ó sánlé wọ́n fẹ́ sá níwájú ọlọ́run níbo ló máa sá sí ìwọ ẹlẹ́ṣẹ̀ o níbo ló máa sá sí o lọ́jọ́ olúwa òkun kò ní gba ìwà ẹlẹ́ṣẹ̀ o ọ̀sà kò ní gba lọ́jọ́ olúwa Jónà fẹ́ sá níwájú ọlọ́run ka bíbélì. oh yes he changed his location. he went to a wrong location ó lọ gba Jópa orí ọkọ̀ kan. ti lọ sí Tarsis. from Joppa to Tarsis. bẹ́ẹ̀ ni ó sanwó ọkọ̀. ó sanwó ọkọ̀. ó sì sọ̀kalẹ̀ sínú rẹ̀. láti bá wọn lọ sí Tarsis. máa dáhùn. kúrò níwájú Olúwa. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n Olúwa ń rán ẹ̀fùfù ńlá. hallelujah. ta ló rán ẹ̀fùfù yẹn sà. Olúwa. ṣé èṣù ló ṣe? ọ̀pọ̀lọpọ̀ ìgbà mìíràn Ọlọ́run ń dì pẹ̀lú ẹlòmíì wàá rò pé ṣé èṣù ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó tilẹ̀ jẹ́ ọmọ ọlọ́run ọlọ́run ń dìbò pẹ̀lú wọn torí wọ́n ti wọ́n ti ṣàṣìṣe níwájú ọlọ́run wọ́n ti wọ́n ti kúrò ní location tí ọ̀run fi wọ́n sí. ó ní ẹ lọ sí gbogbo ayé ẹ lọ jẹ́rìí mi ẹ lọ kí ẹ mú ìrere lọ bá ọmọ ọlọ́run mú ìrere tọ̀ tàgbà tèwe lọ mú báyìí location ẹ lọ go ye and preach the gospel ohun tí ọlọ́run rán wa I am preaching this to you now. If you are not doing the will of God, change because you are doing something wrong and you are in a wrong location. Ka Bíbélì, Olúwa rán ẹ̀fúùfù líle sójú òkun. Yes. Ìjì líle sì wà nínú òkun ìjì líle wà nínú òkun. tó bẹ̀ tí ọkọ̀ náà dàbẹ́ ni pé yóò fọ́. ọkọ̀ náà dàbẹ́ ni pé yóò fọ́. nígbà náà nígbà náà ni àwọn atukọ̀ bẹ̀rù. àwọn atukọ̀ bẹ̀rù. olúkúlùkù sì ń kígbe sí òrìṣà rẹ̀. ó oh, olúkúlùkù ó kígbe sí. Si òrìṣà rẹ̀. now another point níbẹ̀ yẹn ọkọ̀ tí Jónà wọ̀ kò sí ọmọ lọ́rùn kankan nínú ọkọ̀ náà kò sí ẹnì kankan tó ń sin ọlọ́run <clears throat> nínú ọkọ̀ náà ó dàbí ọ̀rọ̀ tí dábìdì sọ pé olúwa bójú wọlé láti ọ̀run wá sára àwọn ọmọ ènìyàn láti wọ bóyá ẹnìkan wà tí òye iye tó wà lọ́run ó ní kò sí ẹnìkan kò sí ẹni ṣíṣe kò sí ẹnìkan gbogbo àwọn tó wà nínú ọkọ̀ tó ń lọ sí tásìsì òrìṣà ni wọ́n bọ ọkọ̀ yìí ni ọmọ ọlọ́run gbọ̀ ó gbé bíbélì ẹ̀ ó gbé ẹ̀wàdúrà ẹ̀ ó dẹ̀ lọ wọnú ọkọ̀ olórìṣà wúrọ̀ kan jésù èèwọ̀ o wò láwọn bọ́ọ̀lẹ̀ kájà èèbùrú o ṣé ẹ rántí ọkọ̀ tó ń jẹ́ bọ́ọ̀lẹ̀ kájà wúrọ̀ kan jésù. wọ̀ o ó láwọ̀ bọ́lẹ̀ kájà èèbùrú o èèbùrú o èèbùrú o wòórọ̀ kan Jésù wéwọ̀ ó láwọ̀ bọ́lẹ̀ kájà èèbùrú o. Jọ́nà rí ọkọ̀ ìjọ mímọ́ mlẹ̀ kò wọ́ ó rí ọkọ̀ jésù nílẹ̀ kò wọ́ ọkọ̀ àwọn olórìṣà tó lọ tásìsì òun ni jónà lọ so àṣìṣe tó bá jónà pọ̀ nọ́mbà one ó sá kúrò ní location tí ọlọ́run rán ó lọ wrong location nọ́mbà two ọkọ̀ ọkọ̀ wrong location ló tún lọ wọ̀ ó lọ darapọ̀ mọ́ àwọn olórìṣà gbogbo tí jónà dẹ̀ wà nínú ọkọ̀ yẹn anointing tí ì bá ṣiṣẹ́ òrìṣà ti jókè ibi tó wà àwọn òrìṣà ló mí ń bẹ̀ kálukú wa ń gbé òrìṣà jáde ẹlòmíì òrìṣà ìbèbí ni ó gbé jáde gbogbo wọn ń gbé ẹrù jáde wọn ń pe ọlọ́run wọn wọ́n sá ọlọ́run wọn kìkìkì ìjì dáwọ́ dúró ṣe ni ìjì náà tún pọ̀ sí ọkọ̀ wo ló wà ọkọ̀ wo ló wà nínú rẹ̀ orin Síónì sọ wípé ọkọ̀ náà kò sí mọ́ o. ilé àdúrà lọ́kọ̀ ìkẹyìn ẹ má bọ̀ ẹ má bọ̀ wàrà. ọkọ̀ nù Ile sí mọ́ o ilé àdúrà lọ́kọ̀ ìkẹyìn ilé àdúrà lọ́kọ̀ ìkẹyìn ẹ má ẹ má wàrà. àdúrà. ó lọ wọ ọkọ̀ àwọn olórìṣà àbí kí ló kà á mọ̀ yẹn ó ní kálukú wá ń gbé òrìṣà jáde wọ́n sá yes. ṣùgbọ́n jọ́nà sọ̀kalẹ̀ lọ sí ẹ̀gbẹ́ ọkọ̀ jọ́nà ó sì dùbúlẹ̀ sùn wọ́ra ó sùn wọ́ra bẹ́ẹ̀ ni olórí ọkọ̀ tọ̀ wá olórí ọkọ̀ wá tọ̀ wá ó sì wí fún pé ó wá wí fún pé kí ni ìwọ rò kí ni ìwọ rò ìwọ olórun dídé kéde ọlọ́run rẹ ìwọ olórun sunday báyìí ẹlòmí sì sùn Today you are a Jonah Today, ó King kí ni wọ́n wò ìwọ olóorun kàwé díẹ̀ dìde kẹ́pẹ́ hallelujah wọ́n mọ̀ wípé òrìṣà tí àwọn ń gbé yẹn kò lè gbà wọ́n kẹ́gbẹ́ ọlọ́run rẹ yes. bóyá ọlọ́run yóò ro tiwa. bóyá ọlọ́run á ro tiwa. kí àwa kí ó má bàa ṣègbé. ohun tí mo fàyọ nú ẹ̀kọ́ yẹn ni pé Jonah went to a wrong location ó mú ìjì bá gbogbo àwọn tó lọ bá ìbá pé àwọn tó wà nínú ọkọ̀ yẹn mọ̀ pé ṣe ni Jonah sá níwájú Ọlọ́run wọn ò ní gbà mọ́ra mo gbàdúrà àlejò tí ò yẹ kó gbà lórúkọ Jésù ò ní gbà mọ́ra àlejò tó máa wọ ayé rẹ tó máa mú òjì bá ọkọ̀ rẹ lórúkọ Jésù ọ̀run tààrẹ ẹ̀ sí òkèèrè. Amen. Amen. I will be very brief. I will give you two more points and I will pray. Ẹgbọ́n eléyìí, First King thirteen, Olúwa rán wòlíì kan ní iṣẹ́. Wòlíì yá dẹ̀ fún ní instruction. A pe orúkọ ẹ̀ ní wòlíì kékeré. A ò dá orúkọ ẹ̀ ta ló ń ka Bíbélì. Ohun tó ṣẹlẹ̀ ni pé Ọlọ́run fún ní èdìdì. Ọlọ́run fún ní àṣẹ. Ọlọ́run sì fún ní ọ̀rọ̀. Ọlọ́run tí wọ́n fún ní àmì èyí tó máa fi mọ̀ pé wòlíì ọlọ́run ní í ṣe kí ló kà thirteen oh god ó ní sì kíyèsí ènìyàn ọlọ́run kan láti júdà wá sí bẹ́tẹ́lì nípa ọ̀rọ̀ olúwa jeroboamu sì dúró lẹ́bàá pẹpẹ mm. láti fi tùwárí Jónà ó sì kígbe. verse three. ó sì fún wọn ní àmì kan ní ọjọ́. ó fún wọn ní àmì kan ní ọjọ́ náà ní ọjọ́ kan náà wípé wípé èyí ni àmì tí olúwa ti ṣe. bẹ́ẹ̀ni kíyèsí mm. pẹpẹ náà yóò ya. bẹ́ẹ̀ni ẹ̀rù tí ń bẹ lórí rẹ̀ yóò sì dànù. ó sì ṣe ó sì ṣe nígbà tí jerúbọ́mù ọba gbọ́. ó gbọ́ ọ̀rọ̀ tí ènìyàn ọlọ́run náà sọ tí ó sì kígbe sí pẹpẹ náà ní bẹ́tẹ̀lì. bẹ́ẹ̀ni ó wí pé ó wí pé ẹ mú ọwọ́ rẹ̀ tí ó lọ sí ọwọ́ tó fẹ́ fi mú wòlíì yẹn ó sì gbẹ ó gbẹ why tọwọ́ yẹn ṣe gbẹ because ọlọ́run rán wòlíì yẹn níṣẹ́ it was at the right location that God sent him. So if you are still on your right location, there is no weapon fashioned against you that will prosper. If any weapon fashioned against you prospers, that means you have shifted from the location God has assigned you unto. Egbo! wọ́n fẹ́ lu wòlíì kékeré ọwọ́ yẹn gbẹ sókè wòlíì yẹn ò sọ̀rọ̀ o òun kọ́ ló ní kí ọwọ́ yẹn gbẹ o ọlọ́run ní ọwọ́ yẹn kó gbẹ fúnra rẹ̀ divine protection was upon that prophet read from verse five. pẹpẹ náà sì ya eru náà sì dànù eru náà sì dànù kúrò nínú pẹpẹ náà mm. gẹ́gẹ́ bí àmì tí ènìyàn Ọlọ́run ti fi fún nípa ọ̀rọ̀ Olúwa mm-hmm. ọba sì dáhùn ọba dáhùn ó sì wí fún ènìyàn Ọlọ́run náà pé ó wí fún pé tú olúwa ọlọ́run rẹ lójú nísinsìnyí kí o sì gbàdúrà fún mi kó gbàdúrà fún mi kí a bá lè tún mú ọwọ́ mi bọ sípò fún mi ènìyàn ọlọ́run náà sì tú ọlọ́run lójú a sì tún mú ọwọ́ ọba bọ sípò fún un ó sì dàbí ó ti wá rí ọba sì wí fún àwọn ènìyàn ọlọ́run náà mm. pé wá bá mi lọlé kí o sì tú ara rẹ lára. now listen after all said and done the king invited him àwọn wòlíì kan wà wọ́n fẹ́ràn ọba àwọn wòlíì kan wà wọ́n like ohun ayé àwọn wòlíì kan wà wọ́n like influence of the world and they allow the influence of the world to overshadow their purpose of calling now this prophet has a calling and he has gone to deliver the message of God and the Lord gave him specific instructions to follow ọ̀nà kàwé díẹ̀ ká lè bọ́ instruction. ọba sì wí fún ènìyàn lọ́rùn ọba wí fún ènìyàn lọ́rùn pé wá bá mi lọ́lé kí o sì tu ara rẹ lára èmi ó sì ta ọ́ ní ọ̀ràn ènìyàn ọlọ́run náà sì wí fún ọba pé bí ìwọ ọba bá fún mi ní ìdajì ilé rẹ. even if you give me half of your kingdom èmi kì yóò bá ọ wọlé I won't go with you. èmi kì yóò sì jẹ oúnjẹ. yes. bẹ́ẹ̀ ni èmi kì yóò sì mu omi ní ìlú nítorí pé wá ní àṣẹ fún mi. ta ló béèrè question yẹn lọ́wọ́ ẹ̀ when you talk too much you will you will tie yourself ó ní nítorí pé apá ní àṣẹ fún mi ẹ o má ṣe jẹ oúnjẹ má ṣe mu omi bẹ́ẹ̀ ni kí o má sì ṣe padà ní ọ̀nà kanà tí ó bá wá. má gba ọ̀nà tó bá wá má gbà padà. bẹ́ẹ̀ ni ó sì bá ọ̀nà mìíràn lọ kò sì padà ní ọ̀nà tí ó gbà wá sí bẹ́tẹ́lì. bẹ́ẹ̀ni. wòlíì àgbà kan sì ń gbé bẹ́tẹ́lì. now now this prophet was still okay he rejected the offer of the king he followed that instructions let me tell you a simple mistake ó lè trigger ìbínú ọlọ́run pàápàá fún àyànfẹ́ this man did everything God instructed him he was still good on his right track but guess what bó ṣe ń padà lọ wòlíì àgbà kan wà ní ìlú yẹn máa bá mi rìn wòlíì àgbà yẹn àwọn ọmọ ẹ wá délé wọn wá lọ jíṣẹ ah dádì àṣẹ tiẹ lé àṣẹ ìgbóná ìsìn ní ìwòlíì kan wá ó hàn yọ ọwọ́ ọba sókè ìyẹn ní nílùú iná oníbẹ̀rẹ̀ ibo ló gbà oníbàyẹ̀ ló gbà wáì tí wọ́n ṣe mọ ọ̀nà tí ó gbà ó jẹ́ kí wọ́n mọ ọjọ́ tó bá ti jẹ́ káwọn ènìyàn mọ ọ̀nà tó ń gbà wọ́n máa tírèsì wọ́n á fẹ́ mú ẹ̀ wọ́n á fẹ́ lé ambush wọn gbọ́n bí ejò ní ìwà tútù bí àdàbà ìgbà míì wọ́n lè rò kó máa gba òkè kó gba ilẹ̀ ìgbà míì wọ́n lè rò kó máa gba ilẹ̀ kó gba ojú òkun má jẹ́ kí àwọn ènìyàn kó tètè máa mọ inú ẹ bí àwọn ènìyàn bá ti tètè mọ inú ẹ ó lè fa wàhálà gbọ́ mi dáadáa ìránṣẹ́ yìí ọ̀nà tó gbà àwọn ènìyàn rí pé bíi ló gbà wọ́n wá lọ sọ fún bàbá wọn pé ẹ̀sà báyìí ló ṣe rí o báyìí ló ṣe gbà á tẹ̀lé kí ló kà díẹ̀ ó sì tẹ̀lé ní ọlọ́run náà lẹ́yìn mm. ó sì rí i mm. ó jókòó lábẹ́ igi óákù kan ó sì wí fún pé ìwọ ni ènìyàn ọlọ́run náà tí ó ti júdà wá òun sì wí pé èmi ni ó sì wí fún pé bá mi lọ́lé kí o sì jẹun òun sì wí pé èmi kò lè padà lọ pẹ̀lú rẹ èmi ò lè padà lọ bẹ́ẹ̀ ni èmi kò lè bá ọ lọ mm-hmm. bẹ́ẹ̀ ni èmi kì yóò jẹ èmi kì yóò sì mu omi pẹ̀lú rẹ níhìn-ín. Mm-hmm. nítorí tí a sọ fún mi nípa olúwa pé. ta ló béèrè question lọ́wọ́ ẹ̀ you see mo gbàdúrà ẹ̀mí ìkóra ẹni ní ìjánu ọlọ́run yóò fi fún un. when you talk too much people will devise a means to lay ambush for you. má jẹ́ kí àwọn ènìyàn kó tètè máa mọ tó wà ní mind ẹ̀ ní ẹ̀mí ìkóra ẹni ní ìjánu ẹjọ́ ń tó kó bara ẹnu ẹ̀ ní o kàwé díẹ̀ ìwọ kò gbọdọ̀ jẹ oúnjẹ ìwọ kò sì gbọdọ̀ mú mi níbẹ̀ bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ tún padà lọ nípa ọ̀nà tí wọ́n bá wá mm-hmm. ó sì wí fún pé ó wí fún pé wòlíì ni èmi pẹ̀lú gẹ́gẹ́ bí ìran wòlíì ni èmi náà dáhùn áńgẹ́lì sì sọ fún mi nípa ọ̀rọ̀ olúwa wípé ẹ mú bá mú bá padà sí inú ilé rẹ kí o lè kí o lè jẹ oúnjẹ kí o sì lè mú omi. two things important there two things are important there ta ló bá wòlíì kékeré sọ̀rọ̀ ọlọ́run directly now wòlíì kan wá wá ó ní áńgẹ́lì sọ pé nínú ẹni tí ọlọ́run bá sọ̀rọ̀ àti ẹni tí áńgẹ́lì bá sọ̀rọ̀ ta ló superior message wo ló superior be very careful when you listen to visions and messages that will confuse your life ìwọ fúnra ara ẹ ọlọ́run fún ẹ ní èdìdì tó ń bá ẹ ṣiṣẹ́ má jẹ́ kí wòlíì èké kan kó wá fi ìran ba ayé ẹ jẹ́ kó yí ẹ kúrò ní ipa ọ̀nà òtítọ́ kó change location ayé ẹ mọ́ ẹ lọ́wọ́ be very careful kàwé díẹ̀ olúwa wípé mú bá mú padà sínú ilé rẹ kí ó lè jẹ oúnjẹ kí ó sì lè mu omi ṣùgbọ́n ó purọ́ fún un ó purọ́ fún un bẹ́ẹ̀ ni ó sì bá padà lọ ó sì jẹ oúnjẹ nílé rẹ ó sì mu omi mm. ó sì ṣe bí wọ́n ti jókòó ti tábìlì ní òwúrọ̀ mm. olúwa tọ̀ wòlíì náà wá tí ó mú padà bọ̀ ó sì kígbe sí ènìyàn ọlọ́run tí ó ti júdà wá wípé wípé báyìí ni olúwa wí báyìí ni olúwa wí níwọ̀n bí ìwọ ti ṣe àìgbọ́ràn gbọ́ràn ẹni tó ti ṣe àìgbọ́ràn náà la lò láti pàṣẹ ìdájọ́ sí ayé ẹ̀ ẹni tó lò ẹni tí wọ́n lò láti mú wòlíì yẹn ṣiṣẹ́ òun náà ló tún mú ìdájọ́ wá bá be very careful wrong location tí wòlíì yẹn lọ dúró sí ló jẹ́ kó pàdé wòlíì àgbà torí ò bá má dúró sábẹ́ igi rárá ọlọ́wọ́ ni kò ní bírèkì ní ọ̀nà máa lọ tètè máa lọ tó ti jẹ́ iṣẹ́ máa lọ ṣùgbọ́n lọ́ọ̀yà ó dàbí pé wọ́n ránṣẹ́ lọ́ọ̀yà sí restaurant ó lóun fẹ́ take rest ìsinmi ò tí ì sí fún ọ báyìí máa tẹ̀síwájú lé ọ̀nà rẹ làwọn áńgẹ́lì ń ké máa tẹ̀síwájú ní ọ̀nà rẹ làwọn áńgẹ́lì ń ké wòlé yẹn gbàgbé orin yẹn ó jókòó sábẹ́ igi wọ́n wá kà mọ́ abẹ́ igi wọ́n fi ìran yí ìrìn àjò ẹ̀ po ó wá kúrò ní location tí ó yẹ kí ó lọ ó lọ sí location míì ó jẹ́ ó mú ó kọ wọn lọ́rùn sílẹ̀ ẹni bá kọ wọn ẹ̀mí o yóò jìyà o ohun tó dé bá nìyẹn wòlíì yẹn náà wá sọ fún nítorí tó ṣe àgbọràn sí ẹnu olúwa ìwọ kì yóò tí ìwọ kò sì pa àṣẹ náà mọ́ tí olúwa ọlọ́run pa fún ọ padà ìwọ padà òun ló fún lóúnjẹ o òun ló fún lómi o tí olúwa sọ fún ọ pé má ṣe jẹ oúnjẹ kí o sì má ṣe mu omi òkú rẹ kì yóò wá sínú ibojì àwọn bàbá rẹ ó sì ṣe lẹ́yìn ìgbà tí ó ti verse twenty four nígbà tí ó sì lọ tán kìnìún kan padà rẹ. bó ṣe ń lọ ọ̀nà míì ló lọ gbà kìnìún pàdé ẹ̀. ó sì pa á. ó pa á. a sì gbé òkú rẹ̀ sí sọ sí ojú ọ̀nà. ìyàlẹ́nu ni pé ọlọ́run fẹ́ fi ṣe sampo àìgbọràn kìnìún ò pa òkú ẹ̀ kìnìún ò jẹ òkú ẹ̀ gbà tí kìnìún pa tán kò destroy ojú ẹ̀ so that àwọn èèyàn á lè dààmú ó wá wọ́ òkú ẹ̀ sí ẹ̀gbẹ́ títì àwọn èèyàn wá ń kọjá funny enough kìnìún ò pa kẹtẹkẹtẹ kàwé díẹ̀ gbé òkú rẹ̀ sọ sí ojú ọ̀nà kẹ́tẹ́kẹ́tẹ́ sì dúró tì í. now nínú ènìyàn àti kẹ́tẹ́kẹ́tẹ́ ta ló yẹ kí kìnìún kọ́kọ́ jẹ kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn àtàkì wòlíì yẹn ó pa kò jẹ kìnìún àtàkì wòlíì ó pa wòlíì kò jẹ wòlíì kò àtàkì kẹ́tẹ́kẹ́tẹ́ ó filẹ̀ àwa wọ òkú ẹ̀ sí ẹgbẹ́ títì kẹ́tẹ́kẹ́tẹ́ wá dúró tì àwọn èèyàn wá ń kọjá kò destroy fèsì ẹ̀sùn wọn á lè dààmú kí ló kà á kẹ́tẹ́kẹ́tẹ́ sì dúró tì í kìnìún pẹ̀lú dúró tì òkú. kìnìún gan tún wá dúró kẹ́ ẹ lè mọ ohun tọ́lọ́run ṣe alágbára lọ́lọ́run wa kìnìún dúró tì òkú náà kìnìún wà ní ẹ̀gbẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ó dàbí ohun tí àìsáyà sọ pé ìkòkò àti ọmọ ewúrẹ́ wọn á jọ dùbúlẹ̀ pọ̀ wọn ò dẹ̀ ní para wọn lára báwo ni kìnìún ṣe lè dúró sí ẹ̀gbẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ tí ò yá jẹ ó fẹ́ ṣe example fún àwọn ènìyàn kìnìún dúró òkú wòlíì wà láàrin kẹ́tẹ́kẹ́tẹ́ náà dúró báyìí àwọn èèyàn wa ń kọjá kí ni ó ṣẹlẹ̀ mbẹ̀. tìkíyèsí tìkíyèsí àwọn ènìyàn ń kọjá wọ́n kọjá wọ́n rí pé a gbé òkú náà sí ojú ọ̀nà. yes kìnìún náà sì dúró ti òkú náà. ẹ o wọ́n sì wá wọ́n sì sọ ní ìlú tí wòlíì àgbà náà ń gbé. bẹ́ẹ̀ni. nígbà tí wòlíì tí ó mú un láti ọ̀nà padà bọ̀ gbọ́ ó wípé ènìyàn ọlọ́run náà ni. ènìyàn ọlọ́run náà ni tí ó ṣọ̀tẹ̀ sí olúwa nítorí náà ni olúwa ṣe fi lé lọ́wọ́ ó sì fà á ya ó sì pa á. mo gbàdúrà fún ọ lórúkọ jésù àṣìṣe tó lè fa ikú bá ọ lójijì lórúkọ jésù ò ní dáwọ́lé. Let me finish this sermon as I read Matthew. Matthew 26. Mystery of wrong location ẹ gbọ́ nǹkan kan ṣẹlẹ̀ ní Matthew twenty six bó o bá jẹ́ òǹkà bíbélì tí ó ní òye o lè máa understand ibẹ̀ yẹn wo Matthew twenty six ní verse thirty one Jésù sọ̀rọ̀ fún àwọn ọmọlẹ́yìn ó ní ní ọ̀la ó ní ní ọ̀la ó mú olùṣọ́ àgùntàn a ó sì tú agbo ká gbogbo yín ẹ máa lọ lé yín Peter go to your house uh, Andrew gbogbo yẹn máa lọ lẹ́yìn ẹ má dúró sí àyíká yìí o ẹ máa lọ wá jésù ti mọ̀ pé ìdánwò kan ń bọ̀ ó dẹ̀ gbàdúrà fún peter but àwọn ò gbọ́ ọlọ́run ríran jù wá lọ kàwé díẹ̀ pásítà tí wọ́n. nígbà náà ni jésù wí fún wọn pé gbogbo yín ni yóò kọsẹ̀ lára mi ní òru yìí nítorí tí a ti kọ̀wé rẹ̀ pé hmm. èmi ó kọlu olùṣọ́ àgùntàn a ó sì tú àgbò àgùntàn náà ká. a ó mú olùṣọ́ àgùntàn a ó sì tú agbo àgùntàn ká ìtumọ̀ ẹ̀ ni pé everybody go to your house yes. ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí mo bá jíǹde èmi ó ṣáájú yín lọ sí Gálílì. sáré pétérù sì dáhùn mm. ó sì wí fún pé bí gbogbo ènìyàn tilẹ̀ kọsẹ̀ lára rẹ èmi kì yóò kọsẹ̀ láé mm-hmm. jésù sì wí fún pé mm. lóòótọ́ ni mo mọ̀ wí fún ọ pé kí òru yìí kí àkùkọ kí ó tó kọ ìwọ sẹ́mi ní ìgbà mẹ́ta pétérù sì wí fún pé bí ó tilẹ̀ di àti bá ọ kú. bó tilẹ̀ di pé àti bá ọ kú èmi kì yóò jẹ́sẹ̀ ọ. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọmọ ènìyàn ẹ̀yìn rẹ̀ wípé nígbà náà ni jésù bá wọn bá wọn wá sí ibi kan tí à ń pè ní gẹ́tẹ́mánì ó sì wí fún àwọn ọmọ ènìyàn. jẹ́ fẹnusọ́ kó pàdé mi ní sixty nine kí n má bàa pẹ́ gbọ́ mi wọ́n mú jésù the moment wọ́n mú yẹn instruction ti jésù fún wọn ni pé a ó mú olùṣọ́ àgùntàn listen a ó tú agbo ká everybody go to your house èyí tó yẹ kí wọ́n fi máa lọlé lọ máa gbàdúrà Peter one snake ó ń tẹ̀lé wọn ó ń trace ibi tó ń mu lọ he was going through a wrong location ìgbà tó dé verse sixty nine kí ló ṣẹlẹ̀ pétérù jókòó lóde lóde ní ààfin. ó jókòó ní òde ní ààfin wrong location. nígbà náà ni ọmọbìnrin kan tọ̀ wá. wrong location tó fi ara ẹ̀ sí yẹn àwọn kan wá rí ń bẹ̀ ó yẹ kó wà lé tó bá jẹ́ pélé ló wà ohun tó ṣẹlẹ̀ yẹn ò ní ṣẹlẹ̀ torí jésù náà ti sọ pé ẹ máa lọ lé yín o a ti mú olùṣọ́ àgùntàn everybody go home but peter he was still sneaking ó ń ṣọ́ wọn ibi tó jókòó sí obìnrin kan identify yes. ó pé ó wí pé ìwọ pẹ̀lú wá ìwọ pẹ̀lú wá pẹ̀lú Jésù ti Gálílì. ṣùgbọ́n ó ṣe ní ojú gbogbo wọn. ó ṣe. ó ṣe ní ojú gbogbo wọn. yes. ó wí pé èmi kò mọ ohun tí ìwọ ń wí. ẹ o. nígbà tó sì jáde sí ìloro. ó after that thing kí ló yẹ kí peter ṣe ó yẹ kó máa lọ ilé ẹ̀ ni ṣùgbọ́n nígbà tí yes nígbà tó jáde sí ìloro. ó jáde sí ìloro. ọmọbìnrin mìíràn sì rí obìnrin mi tún rí i. ó wí fún un pé yes. ọkùnrin yìí wà pẹ̀lú jésù ti násárẹ́tì. bẹ́ẹ̀ ni o. ó sì tún fi èpè sí i ó tún ó sì tún fi èpè sẹ ohun tó sọ bẹ́ẹ̀ ni pé òun kẹ káyé òun bàjẹ́ tó ń bá ọmọ jésù rí ó ṣẹ́ èpè ó búra pé kí àrá pa òun oh tó ń bá mọ rí. I do not know the man. Uh -huh. And after a while mm. came unto him uh -huh. that they stood by and said to Peter, Surely thou also art one of them, for thy speech bewrayed thee. Then began he to curse and to swear, saying, I know not the <laughs> man. Gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ Pétérù tún dìdá ẹ̀, ká ní pọ́ ti lọ lé ọ̀rọ̀ dìnnáyà Jésù yẹn kò ní wá sí rẹ́kọ̀dẹ̀ ó lọ dúró sí wrong location ó lọ ń yáná ibi tó ti ń yáná bó bá wo fíìmù àbí tó bá tún ka àwọn Matthew uh, Mark ó ní ó lọ ń yáná ibi tó ti ń yáná yẹn àwọn kèfèrí ló yí ká ibi tó ti lọ ń yáná wrong location làwọn èèyàn ti rí pé ah, máà nìyí ó jọ pé òun máa ń tẹ̀lé Jésù he was at a wrong location Samuel dẹ̀ sọ̀rọ̀ ní ibẹ̀ ni mo parí ẹ̀kan ẹ̀ sí ó sọ̀rọ̀ ohun tí peter ṣe ń bẹ̀ yẹn jẹ́ kí n fi àdúrà yìí sìn ọ́ mo gbàdúrà fún ọ location tó máa wà tó máa ti identify ẹ mọ́ trouble tí wàá fi ṣe olódùmarè ò ní lọ location yẹn mo sọ fún àgbà kan táwọn ń Kaduna wọ́n mú sínú apostle kan nígbà ogun nígbà ogun Zango Kataf wọ́n mú pé kẹ́ Christian ní oni wala wàláì níbà christian bá haúsá ni ọ pé ṣé christian yẹn olóhùn kẹ pé òun ṣe christian pé ah ìwọ kọ́lá máa ń rí tó máa ń wọ aṣọ aṣọ bàdá ẹ̀ <laughs> tó bá wọ aṣọ sínú àpọ̀sí àwa dé fìlà ogun ọba a máa lọ church ṣáàrí ọjọ́ tí àwọn haúsá mu ó dènà jésù ó lóun òun ṣe christian ṣe ló lóṣù báyìí tó rẹ̀ sí kírun fatia alá ó ka fatia ó dènà ọlọ́run kò foríjì wọn gbọ́ mi dáadáa location tó o wà ó lè determine ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ sí ọ location tí Peter lọ fi ara ẹ̀ síbẹ̀ yẹn ó lọ ya iná pẹ̀lú àwọn kẹfìrí ó lọ ya iná pẹ̀lú àwọn Farisí ibẹ̀ náà ti rí he was forced to deny ó wá di pé àkókò kọ Peter sun ẹkún kíkorò lórúkọ jésù ò ní sun ẹkún kíkorò location tó máa wà tí àwọn ọ̀tá máa ti locate ẹ tí wàá fi sí ọlọ́run ẹ lórúkọ jésù ò ní lọ location náà ọgbọ́n tí samuel sọ ni ó ní ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀wé ènìyàn búburú tí kò dúró ní ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ tí kò jókòó ní ibùjókòó let me tell you location ni à sọ níbẹ̀ yẹn so location location ó lè determine oríire ènìyàn location ó lè determine orí burúkú ènìyàn ọkùnrin tí dáfídì ń sọ yìí ìbùkún ọkùnrin yìí ó dá lórí nǹkan mẹ́ta nọ́mbà one ọ̀nà ibi tó ń rìn nọ́mbà two ibi tí ó dúró sí nọ́mbà three ibi tí ó jókòó sí ọ̀nà wo ló ń rìn ibo ló ń dúró sí. Si ibo ló ń jókòó sí ìjẹ́ location yẹn ìjó dùn mọ́ ọlọ́run bí ò bá ti dùn mọ́ ọlọ́run o ò lè rí ìbùkún check that three things ibi tí mo parí wàásù yẹn sí nìyẹn ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú ìmọ̀ àwọn ènìyàn wo ni ìwọ ti rìn ta ló ń advice yẹ advice wo ló fi ń darí ayé yẹ ṣé ẹni ọlọ́run ló ń fún ẹ ní ìmọ̀ràn àbí ẹni ayé àbí ẹni tí ayé ẹ ti bàjẹ́ tó fẹ́ sọ ayé ẹ di dà bí mo ṣe dà gbọ́ mi tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú ìmọ̀ wo ló fi ń darí ayé rẹ báyìí ṣé ìmọ̀ ọmọ ọlọ́run ni àbí ìmọ̀ búburú nọmba two tí kò dúró ní ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ ọ̀nà wo ló rìn mọ̀lá kọrin pé ọ̀nà iye tí mo rìn dára púpọ̀ fún mi mo tẹ̀lé olùgbàlà tó kú ní Calvary yóò mú mi délú ògo ilé ayérayé èmi fẹ́ lọ sí ọ̀run bíi tara ìgbà ni ọ̀nà wo ló rìn báyìí ọ̀nà tó rìn yìí jẹ́ ọ̀nà ìyè ni àbí ọ̀nà ìparun bó bá jẹ́ ọ̀nà ìparun it is time for you to retrace your step change your location ibo ló rìn sí. Si ibo la ti ń rí ọ ibi tí ò ń rìn sí yẹn ó lè dìtámìnì ṣerere ó lè dìtámìnì jákulẹ̀ ó lè dìtámìnì oríire ó sì lè dìtámìnì orí burúkú verse three ó ní tí kò sì jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn ibo ló ń jókòó sí àwùjọ àwọn wo la ti ń rí ẹ ṣé àwùjọ àwọn olófòfó ni àwùjọ àwọn tó ń fagbó lójoojúmọ́ ni àwùjọ àwọn tó ń ṣe èké lójoojúmọ́ ni àwùjọ àwọn tó ń jalè àwùjọ oní four one nine tó bá pẹ́ bó bá yá wàá padà darapọ̀ ṣe ohun tí wọ́n ń ṣe be careful as a child of God ó wá sọ ó ní ṣùgbọ́n dídùn inú rẹ̀ wà nínú òfin Ọlọ́run ẹnikẹ́ni tó bá máa di ẹni ìbùkún dídùn inú ẹ̀ ó gbọ́dọ̀ wà nínú òfin Ọlọ́run change your location and walk in an upright location with your creator ohun tí a bá wa sọ ní àárọ̀ yìí nìyẹn ẹni tí ó bá ní etí kó gbọ́ ohun tí ẹ̀mí sọ fún ìjọ dídé jẹ́ kí a gbàdúrà bá ọlọ́run sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú pé olúwa mo ti gbọ́ ọ̀rọ̀ rẹ i have heard your word mystery of wrong location father if there is any location that i am now that is not pleasing to you father relocate me. Begin to pray. God relocated Jonah by fire by force. Ara but my máa dúró dìgbà tó máa relocate by fire by force. Ẹni tọ́lọ́run bá mú by force wọ́n máa ń jẹ̀yà gan o. Ó Jonah rí o. Ó jẹ́ surrender kó máa I surrender o. I surrender Oh, Unto thee my precious Savior. I surrender. Oh, just surrender Don't now refuse That is surrender. Wọ́n dì ní okùn. Wọ́n gbé sọ sínú òkun. O fẹ́ mọ bókun ṣe rí o. Hmm. Ẹja wa gbé. Ó wà nínú ẹja ńlá for oṣù mẹ́ta àti oṣù mẹ́ta òru mẹ́ta àti ọjọ́ mẹ́ta three days and three nights he was in total darkness oúnjẹ wo lẹ rò pé máa jẹ nínú ẹja ìgbà tí ẹja máa lọ pọ̀ ó ṣẹ̀ṣẹ̀ wá pọ̀ lọ sí location tí ọlọ́run fẹ́ gangan gangan ohun tó sá fún yẹn ó padà lọ ṣe bó bá jẹ́ṣẹ́ olúwa la gbélé ọlọ́wọ́ tó ń sá ọjọ́ tí ẹja bá gbé ẹ̀mí oṣù mẹ́ta ọdún mẹ́ta ọjọ́ mẹ́ta ta sọ́pá jóná àtẹ́lẹ̀ lọ́jẹ́ thirty years o ọjọ́ mẹ́ta ni jóná fi wà nínú ẹja kò jẹ kò mu ó gbàwẹ̀ tí tọ́lọ́n bá fagídí mú ẹ ó lè lo thirty years o o lè lo three years nínú ẹ̀ wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá lọ pọ̀ ẹ́ sí àárọ̀ sí location tí ọ̀run fẹ́ it won't be your portion begin to pray father relocate me now i want to change relocate me if i been staying in the wrong location bó bá jẹ́ àwùjọ àwọn ẹlẹ́gàn ni mo wà olúwa yí agbègbè mi padà mú mi lọ sí ibi tí ọkàn mi á ti balẹ̀ máa gbàdúrà máa mú àdúrà náà lọ sí òpin jésù olúwa wa olúwa dúpẹ́ lọ́wọ́ yín ẹ gbọ́ wa mẹ́ta lọ́kàn gba yín wa adúpẹ́ fún ìrìn ọ̀rọ̀ èyí tí ẹ sẹ̀ sí wa láàárọ̀ yìí adúpẹ́ fún agbára ẹ̀mí mímọ́ yín adúpẹ́ pé ẹ ṣí wa ní ìyè ẹ jẹ́ kí a mọ̀ wípé nǹkan kan wà tí a ń pè ní location èyí tó lè determine ìgbédìde àti ìjákulẹ̀ nínú ayé ènìyàn bàbá àwa tọrọ abẹ̀ ọ́ lórí gbogbo ọkàn èyí tó gbọ́ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí ọlọ́run là á yé wọn dáadáa mi ò mọ̀ sọ ju bí mo ṣe sọ yìí ẹ̀mí mímọ́ ìwọ lolùkọ́ àgbà bá mi túmọ̀ ọ̀rọ̀ yìí fún àwọn ọmọ rẹ ibi tí ò yẹ kí wọ́n lọ olúwa má jẹ́ kí wọ́n lọ ọbẹ̀ ibi tó yẹ kí wọ́n wà fún ògo wọn láti búyọ olúwa darí wọn lọ́bẹ̀ ẹ̀mí mímọ́ máa darí wọn ẹ̀mí mímọ́ máa darí wọn ẹ̀mí mímọ́ máa darí wọn má jọ ṣìṣe má jọ ṣìjẹ má jọ ṣìmú má jọ ṣìsọ má jọ ṣìlẹ̀tẹ̀ máa tọ́ ìṣiṣẹ́ wọn a ó máa yìn ọ́ a ó máa dúpẹ́ torí tí a gbàdúrà yìí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Praise the Lord. Praise the Lord. Praise the living Jesus. Amen. offering time. If you are listening online and you wish to bless the church of God, when I say the church of God, I am talking of CNS Church of Zion, Washington, D.C. headquarters. Please let us bring forth our offering. You can use the number that is being pinned down on the platform 202 600 6222. That is the church number. It goes straight to the church account. Begin to pray whatever you are. Bless your offering. Bless your tithe. Bless your thanksgiving. Whatever you want to do, begin to pray now that before I give this, oh Lord, I am praying and I am decreeing on it. I am putting this token for the glorification of your name. Father, bless it abundantly and bless your church. Pray. And I want you to pray for the church of God too. Pray for CNS Church of Zion, Maryland. Pray. Pray. We're going to bless your offering, bless your tithe, bless your thanksgiving, and pray for the church. Remember to pray for me too. As the pastor of the church, remember to pray for me. I need your prayers too. Pray. You have a minute, half a minute left. Pray. In Jesus' name we pray. Amen. Heavenly Father, we bless your name. We bless our offering this morning. We bless your children that have offered thanksgiving. We bless those that have paid their tithe and those that are still going to pay. And we bless those that are offering thanksgiving and those that are putting offering before you. Father, replenish their process in the name of Jesus. Amen. You have done this before the Lord. Nobody has seen you, but God sees you. God sees your heart. The Lord that sees you in secret will bring forth a public glory for you in the name of Jesus. Amen. In Jesus' name we pray. Amen. Thank you for joining us for this Sunday service. Open your hearts as we share the grace together. Begin to pray for your heart desire. Commit the new week into the hands of the Lord. fi ọ̀sẹ̀ tuntun tí o fẹ́ wọ̀nyí lé ọlọ́run lọ́wọ́ olúwa tọ́ mi ní ọ̀sẹ̀ yìí ṣọ́ọ̀ṣì ṣiṣẹ́ mi ibi tí ò bá fẹ́ kí n lọ má jẹ́ ń lọ ibi tó jù ò dé olúwa má jẹ́ ń lọ bẹ̀ darí mi má jẹ́ rìnrìn àrìnrà má jẹ́ rìnrìn àrìnsọnù má jẹ́ rìnrìn àrìnwọ́ná má jẹ́ rìn lọ wrong location máa bá ọlọ́run sọ̀rọ̀ gbọ́ àdúrà náà lọ sí òpin gbọ́ àdúrà jésù olúwa wa orí ọ̀fẹ́ ti bàbá orí ọ̀fẹ́ ti ọmọ orí ọ̀fẹ́ ti ẹ̀mí mọ́ àṣẹ láti ọ̀run sọ̀kalẹ̀ bàlẹ́ wa ó yẹ kó o sọ̀rọ̀ olúwa bàlẹ́ wa ọ̀run bàlẹ́ àdúrà wa ẹ dé wa ládé àṣẹ bí a ti ń lọ ẹ máa wa lọ ojú ìmọ́lẹ̀ yín kó mọ́lẹ̀ sí wa lára bí a ti ń lọ má jẹ́ àṣìrìn má jẹ́ àṣìṣe má jẹ́ àṣìsọ má jẹ́ àṣìjẹ má jẹ́ àṣìmú má jẹ́ àṣìṣe ìránṣẹ́ ṣe o ọkọ̀ wa kó balẹ̀ má jẹ́ lọ wrong location ibi tẹ́ ẹ̀ fẹ́ ká lọ má jẹ́ a lọ máa darí wa ẹ̀mí mímọ́ máa darí wa ẹ̀mí mímọ́ máa darí wa o ẹ̀mí mímọ́ máa darí wa o má ṣe dágbére fún wa a ó máa yìn a ó máa gbé yín ga.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 Thank you for joining us. God bless you. I will see you on Wednesday for interactive Bible study with Prophet Nifemi. Until then, stay blessed. It is well with you.